كنا إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما جارا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله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 إخوة الإيمان بشراكم اليوم هذا يوم عيدكم هذا اليوم جعله الله سبحانه وتعالى عيدا لأعياد المسلمين فللمسلمين ثلاثة أعياد وهذه الأعياد عياد الله أعياد مشروعة أعياد مسنونة وليست مبتدعة لأن الأدلة دلت على مشروعيتها من الكتاب والسنة فمن ذلك ما أخرجه الإمام أبو داود في سننه من حديث أنس بن مالك رضي الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قال كنا نلعب فيهما في الجاهلية قال إن الله قد أبدلكم بهما خيرا منهما عيد الأضحى وعيد الفطر ففي هذا الحديث عباد الله دليل واضح وقوي على أن يومنا هذا الذي قد كان معروفا لديكم ألا وهو يوم عيد الفطر عيد من أعياد المسلمين واليوم الثاني الذي دل عليه الدليل من هذا الحديث المبارك الذي قد قرأت على مسامعكم عباد الله هو اليوم هو يوم عيد الأضحى نسأل الله تعالى أن يبلغنا ذلك اليوم ففي هذا الحديث كما قلت سابقا دليل على مشروعية على مشروعية هذين العيدين والدليل على مشروعية عيد يوم الجمعة معروف لديكم أخرجه الإمام البخاري ومسلم في صحيحه أن النبي صلى الله عليه وسلم قال بأن يوم العيد يوم بأن يوم الجمعة يوم عيد المسلمين فلهذا وذلك تم القول وصح القول بأن للمسلمين ثلاثة أعياد بأن للمسلمين ثلاثة أعياد مشروعة وإننا في هذه الخطبة المباركة عباد الله نحل مسائل كثيرة لا بد من توضيحها ولا بد من بيانها فنقول أولا إننا أخطأنا خطأ ما تعمدنا العمل به ألا وهو تكبيرة واحدة في الركعة الأولى وفي الركعة الثانية وإنما هذا صدر خطأ من الإمام وليس اعتمادا وسأبينه إن شاء الله لأن الذين يقولون بأن تكبيرة واحدة هي المشروعة في العيدين هناك ليس لهم دليل يدعمهم من الكتاب والسنة وليس هناك دليل قوي يعتمد عليه في هذا الرأي آه، الخاطئ وإن شاء الله فيما نتطرق إليه في هذه الخطبة المباركة بيان حكم إذا اجتمع وإذا وافق يوم العيد يوم الجمعة ماذا على المسلمين وماذا ينتظر من المسلمين أن يفعلوا في مثل هذه المواسم ولا يفوتني أن أبين لكم عباد الله آه، ما ما سيبقى وماذا أمامنا بعد رمضان ولا سيما آه، في شهر شوال الذي كنا فيه كنا في يوم الأول في اليوم الأول من أيام شهر الله شوال المبارك الذي هو شهر من أشهر الحج فقال الله سبحانه وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج فقال العلماء رحمهم الله تعالى بأن الأيام بأن الأشهر المعلومة التي أشار أشار إليها سبحانه وتعالى في هذه الآية المباركة هي الشوال شوال وذو القعدة وذو الحجة وفيما بعد إن شاء الله في بياننا باللغة المحلية سوف أتطرق إلى مسائل لا بد من التطرق إليها fáàkùnlù musta'ina billah adúpẹ́ fún ọlọ́run ba asọ́rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run ba àti ìrìnàjẹ́ tán ọlọ́run ba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa alihi wasallam àti àwọn aráalé annabi akọ́kọ́ tọrọ àforíjì lọ́dọ̀ àwọn ọmọ ìyá fún pípẹ́ tí khutba wa tòní àbí àìdè wa tòní tó pẹ́ níwọ̀nba ilé tí a gbàlérò òun náà láti fi àìbì tó ní ní aago mẹ́sàn-án ṣùgbọ́n qadara Allahu wa ma sha'a fa'al bó bá ṣe wọ ọlọ́run bá náà ọlọ́run bá lè kẹlá máa ń ṣe ọlọ́run bá lè ní pé gbogbo nǹkan ní nǹkan ó ṣe rí sha'a Allahu subhanahu wa ta'ala an fẹ́ kọjá tó ní náà ni àbí àsìkò jẹ́ àsìkò tí a kàn ní ní òní yìí eléyìí ni ó ti wà nínú ìmọ̀tọ́lọ́wọ́ba síwájú kí àbá tí ó dé ilé ayé gan àádẹ̀ máa gbìyànjú títí tí a fi débi tí ọlọ́wọ́ba lè kẹ́lá pẹ̀lú nǹkan sí náà ni tẹ́lẹ̀ ló fa ìdíwọ́ ráńpẹ́ pẹ̀lú àwọn ìgbìyànjú lórí àwọn ọ̀nà eléyìí tí a ti gbèrò kódà ibi tí a gbèrò pé a fẹ́ sallallahu alaihi wasallam ibi tá a wà yìí náà rèé nínú àwọn ibi tí a lè pè ní pápá náà ni nítorí pé kò sí building kankan lórí ẹ̀ táwa náà bá wò báyìí wàhálà eléyìí sì ní òun náà nìkan tí àwọn alùlẹ̀ẹ́lù tí wọ́n wà lórí ẹ̀ so àwọn salafu salih ridwanullahi alayhim ajma'in a ìpèsè àti ìṣe ètò lórí a ṣe rí láti fi kí eid òun náà ló fa ìdíwọ́ so abẹ ọlọ́run bá kí ọlọ́ba kó ṣàforíjì fún wa àdẹ̀dẹ̀ ẹ̀yẹ ọmọ ìyá kí ẹ ṣe àmójúkò fún wa lórí eléyìí báyìí Ibadallah a ó mẹ́nu bà àwọn àlàyé tí ó pọ̀ níwọ̀nba díẹ̀ ní ìsọ́ àsìkò náà lórí khutba alálùbáríkà tó ní eléyìí tí àkọ́kọ́ sọ ni pé kálọ̀ lè mọ̀ pé tẹ̀kbírọ̀ ẹyọ kan tí mo ṣe ní rọ́kà méjèèjì àtàlákọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì ìgbàgbé ni àṣìṣe ni kìí ṣe ti ìmáàmà ilé iná wà nínú àwọn nǹkan mo ti sọ nínú kútbà ilé tí àṣọ ní èdè lábáwá nítorí pé manhajuna ìlànà wa tí a rìn òun náà ni makana alayhi salaful umma òun náà ni kan àwọn salaful wà lórí ẹ̀ àwọn salaful àwọn salafus salih khilaf láì ìyapa mujmi'una wa muttafiquna ala anna takbiratul 'iidayn sab'atun fil ula وخمس في الثانية a sì méje lákọ̀ọ́kọ́ a sì márùn lẹ́lẹ́kejì ni ṣùgbọ́n ìgbàgbé tó ní agbára òun náà ló ṣẹlẹ̀ sí wa kìí ṣe tàyí kejì màmá ìjọba kó bá rùn wa kò kó bá rùn wa nítorí wípé àwọn tẹkbírọ́tù yìí lẹ́yìn tẹkbírọ́tù ilé tó jẹ́ sí pé ìrun olè lálàáfíà tí a bá ṣe lẹ́yìn takbiratul ihram yìí gbogbo àwọn takbiratul záìdà tó kù súnnà ni law taraknaha amdan sahhat as-salah wa law taraknaha sahwan sahhat as-salah tàbá fojúlẹ̀ gbé ọ yàtọ̀ sí àwọn tí wọ́n ládìí sọ́kàn pé kò ká ṣe àwa yí pé ẹ̀tọ́ ni ká ṣe ṣùgbọ́n àwọn súnánù sọ́lá tí èèyàn lè fojú ilẹ̀ gbé kalẹ̀ fún bí àpẹẹrẹ rọ́kà ààyè sọ́rọ̀ tí a máa ń ké lẹ́yìn sọ́rọ̀ àwọn súnánù ni tí èèyàn bá ṣe kò sí nǹkan kan tó kú bá rán ẹ tó bá máa fojú gbé kalẹ̀ ọ yàtọ̀ fẹ́ni tó ní kọ̀tọ́ káké káké sọ́rọ̀ àwọn aláṣejù ẹ̀yìn náà ti mà wọ́n àwọn náà sọ wípé tẹ̀kìdíọ̀rọ̀ ẹ̀yọkan láàmà ṣe níbi ẹ̀yìn méjèèjì aṣẹ̀yọkan lákọ̀ọ́kọ́ aṣẹ̀yọkan lẹ́ẹ̀kejì wọ́n ní ẹ̀rí kankan tó gbára lé nínú kitabullahi azza wa jalla àti nínú súnà nabi sallallahu alaihi wasallam al-mutahhara bẹ́ẹ̀ nínú àwọn aqwalu salaf as-salih wa innama i'tamadu na'udhu billahi minal kawri ba'da al-hawr abẹ́lẹ́ ọba kó sọ wa kú níbi ìsọnù lẹ́yìn tọ́nà bá dìtà ti fọ̀nà mọ́ wa kó sọ wa kú níbi ìrújú lẹ́yìn tọ́nà bá dìtà ti láwùjú wa naam so kí a mọ ilé ìbáyìí wípé súnà nẹ́bì sallallahu alaihi wasallam ni tí ẹ̀rí wà fún tó lálàáfíà nínú hadith tó wá látọ̀dà nẹ́bì sallallahu alaihi wasallam wípé méjì ní alimamu Shafi'i rahimahullahu ta'ala wọ́n ní eléyìí báyìí ni ó túmọ̀ sí pé ijma'u sahaba ni torí pé sẹ́yìn lu adìyẹ homer ọ̀tà rọ́jọ́ láìpù bẹ́yìn azùrí sahaba bẹ́yìn azùrí muhajirin wal ansar abúrò rírọ̀ sí nǹkan ilé àwọn àwọn muhajirin àti ansar ni imamu Shafi'i tó bá yẹ kó bá ma nǹkan mí tó yapa sí súnà tó wọn kí ń dákẹ́ lórí ìbàjẹ́ tó bá rí ibadallah ilé ìbá ìlọ́jẹ́ alákọ̀ọ́kọ́ kágbà pé àṣìṣe ni kìí ṣe àmàmà ṣe kọ́nàbà lè kẹ́lá kí àótọ́ ẹnìkọ̀ọ̀kan sọ́nà náà nínú àwọn nǹkan tí a tó gbìyànjú àti sàlàyé lónìí ìbádàlọ́ òun náà ni wípé nígbàtí ọjọ́ jùmọ̀ báyìí nígbàtí ọjọ́ àìdì báyìí tó bá pàdé pẹ̀lú ọjọ́ jùmọ̀ kí ni nǹkan tó tọ́ fún àwọn mùsùlùmí tó kò jọ́ràn èèyàn lórí wa láti lọ sí júmọ́ àmà ṣùgbọ́n tá a bá lọ ó dáa jùlọ ó wà áfùmọ́ tá lọ sí júmọ́ à kìí ṣe wọ̀nyí fún wa láti lọ sí júmọ́ à ṣùgbọ́n ìdí tá a ti kí ìkójọpọ̀ yìí rèé ó ti ti ìjọ́ràn èèyàn ìlọ sí júmọ́ à ó ti ti ṣubú fún àwa tá a jẹ́ èrò ẹ̀yìn ṣùgbọ́n ìmáàmù gbọ́dọ̀ lọ nítorí àwọn tí ó wà kí ayé tí ó wà kí júmọ́ àti eléyìí báyìí rèé ó rìnlẹ̀ nínú hadithu tí afáwa Abu Hurairah radiyallahu anhu tí wọ́n gbà wá alimam abu dawud rahimahullahu ta'ala wọ́n gbé jáde nínú sunan wọn kitabu sọlá báàbù idha wafaqa yawmul jumu'ati yawma eid bákan náà alimam ibn majah rahimahullahu ta'ala àwọn náà gbé jáde nínú sunan wọn báàbù kitabu iqamati sọlá a kitabu iqamati sọlá ibẹ̀ láti rí àwọn náà àti ọ̀rọ̀ eid

قد اجتمع أعوذ بالله من الشيطان الرجيم النبي صلى الله عليه وسلم صديقه قد اجتمع في هذا اليوم النبي نوتي كجو قاقو لجوي عيدان عيد مجي فمن شاء أجزأه من الجمعة وإنا مجمعون anábì sallallahu alaihi wasallam sọ wípé ẹni tó bá wá wù ìrun tá a kí rí ó ti tó fún láti má lọ kí ọ̀nà jùmọ̀ àmá ṣùgbọ́n wa inna mujmi'un àmá wa ń tẹ wá o àwọ̀ lọ sí jùmọ̀ láti lọ kírun hadith ó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ tí ó dẹ̀ lágbára ni lórí wípé àwa tí a bá jẹ́ al-ma'mumun kò ní jọ̀rọ̀ yẹn fún wa má láti lọ sí àyìn kí ọ̀nà zuhur ká

وأن نذهب مذهبا ليس عليه سلف الأمة bíká sọ̀rọ̀ kan jáde lẹ́nu àbí ká nílà mẹ́kan tí ò sí sálàfún umma lórí ẹ̀ ọlọ́run bá kó dáhùn kó sọ́wà kó ń bẹ̀ torí pé léyìí rè nínú ànà ni alimam ahmed rahimahullahu ta'ala nínú usulu sunna wa wọ́n ní usulu sunna sa'idana atamasuku bima kana وكل بدعة في الدين فهي ضلالة بكر الإمام أحمد رحمه الله تعالى وصف مكيم والميمون ولإياك أن تتكلم في مسألة ليس لك فيها إمام أصول السنة وأن كما تلي كبا مسسين كدروتي كما يقوم بالله كما جاكو لي عن الصحابة عن صلاف الأمة كاسي ما كوشي وان كما وفلون وان آه كاسي بيبدا جسيلة ká sì sọ́ra fún àwọn oníbídà bákan náà Imam Ahmad sọ fún ọmọ kí wọn mẹ̀mú ni pé sọ́ra rẹ láti máa sọ ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn tó ní aṣíwájú nínú àwọn salaful umma lórí ẹ̀ ilé lọ́pàá ló fi jẹ́ pé tí a bá lọ wo ọ̀rọ̀ tí mo sọ yìí nínú Majmu' Fatawa ọ̀rọ̀ Sa'id ibn Uthaymeen wọ́n bí wọ́n lè rí wípé tí ọjọ́ júmọ́ àtọjọ́ àyín ìdìbà papọ̀ báyìí kí láṣe ilé tí wọ́n ṣàlàyé òun náà ni mo ṣàlàyé yìí tábàlọ́wọ́ Fatawa Lajnati Da'ima àbá ọ̀rọ̀ sí mo sọ yìí àbá ń bẹ̀. lẹ́nu ní tàbá lọ wọnú majmu'u fatawa rasail ibn Baz rahimahullahu ta'ala majmu'u fatawa sheikhul islam ibn Taymiyyah wa ghayru wahid min as-salaf in ti àwọn náà tí wọ́n sọ lílé ìbáyìí nítorí àsìkò wa ibadallah mi nígbàgbé nígbà mú sí hadithu anabi sallallahu ala'uwasallam anabi ni man sọ́mà ramadana gbogbo ẹnikẹ́ni tó bá gbàrẹ̀ ramadan fún ma àtibá àgbègbè títí ní shawwal lẹ́yìn náà tó wá fi mẹ́fà tẹ̀lé nínú oṣù shawwal káàna ká sí àmì dahar fádà ẹ̀dẹ́ di ẹni tó fi gbogbo ọdún kan tó fi gbàwẹ̀ ni òun ẹni ládá tí ó gbà ká má gbàgbé láti gbàwẹ̀ yìí olóla púpọ̀ ká من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات أنا بالمقبول أن كان طبعا زكاة الفطر تيسي وزكاة واكرم أوني زكاة الفطر طلعوا وغبا تقول يعني كان زكاة الفطر ومن أداها بعد الصلاة أمن طبعا يوتي إليه تاكرة فهي صدقة من الصدقات يوم جاء سعرا كان وسعرا لصاني irú ẹni báyìí a ní sọ pé ojúṣe ọ̀ràn yẹn zakatul fitri ó kù lọ́rùn rẹ̀ ajẹ́pọ̀ wà nínú àwọn tó jẹ pé zakatul fitri nìyẹn torí pé ọ̀ràn yẹn ní kéèyàn yọ ní tí ó gbé ọ̀ràn yẹn kù ní kẹ́ yọ lásìkò rẹ̀ tẹ́yẹ̀ láti lè yọ lásìkò rẹ̀ ọ̀ràn yẹn ń bẹ lọ́rùn yàn kátọ́ra foríṣi tó pọ̀ tí ilé bá ṣẹlẹ̀ sí wa kápò níbi àṣẹ ètò kátètè máa yọ a lè yọ ní ọjọ́ ọdún kù bíi ọjọ́ méjì a lè yọ tó bá di pé alẹ́ ọdún kọ̀la a sì lè yọ ní àárọ̀ ọdún ọdún síwájú ká tó lọ sínú eléyìí lọ́lọ́lá jùlọ káàmà gbàgbé wípé gbogbo oúnjẹ tí ẹnu bá ń jẹ nílùú wa náà ní ká fi yọ ẹ má dá lóhùn àwọn tán ní bẹ́ẹ̀ ṣàìrí dàbí dàbí dùn tẹ́ẹ̀ yóò ara gbígbẹ ẹ mà lè yọ jákà wọ́n ní torí pé lọ́fà wọ́n lè lọ́wọ́ nínú hadith anabi sallallahu alaihi wasallam a ní àyùmá fíkì ní dàwọn láàmú oúnjẹ tí wọ́n jẹ lásìkò anabi nù ni wọ́n yìí jẹ ráìsì ńgbà yẹn anáyẹ sí expect anábì kan wá sóúnjẹ tí à ń jẹ ńlẹ̀ yorùbá tọ́lá anábì ọmọ yorùbá rí gbèlè tí ọmọ oúnjẹ tá ń jẹ ńlẹ̀ yorùbá tẹ́ ẹ bá wà nínú hadith tí afáwọ̀ abdullahi ibn abbas gbé jáde tí wọ́n gbà wá látọ̀lá abu dawud gbé jáde sahihu nínú sunanu wọn ibn majah gbé sunanu wọn afawa alhakim nínú mustadrakun ala sahihai a wannan gidade shekuna lalbani wani hadisi ko lalafiya dada àti alimamu nawawi rahimahullah ta'ala bákan alimamu hakim an ní saburi a wannan hadisi na sahih a nabi sallallahu alaihi wasallam ni ẹyọ zakatul fitri ibi ta fẹ́ lọ ní parí òun náà ni pé tó bọ̀rọ̀tàn lè sọ in yóò máa jẹ́ àfọ̀mọ́ fún àwọn tí min al wa rafas kúrò níbi ìsọkúsọ àti àwọn tí ò dáa tí wọ́n ti ṣe nínú àwẹ̀ wàtú ẹ̀mẹ́ta lílù mẹ́sàkì yóò sì máa jẹ oúnjẹ fún àwọn aláìní dákun torí ọlọ́run bá tó bá gbé dàbí ìdílé aláìní bóò ní kó ṣe ṣe ń jẹ ọdún sí náà ni wọn náà jẹ ń jẹ ọdún sá mo rò pé wàhálà mọ̀ yí pé àwọn Yorùbá ní bọ́tà yìí tó ń jẹ ọ̀bọ dàbídò yìí tó ń jẹ wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá gbé débì nǹkan sínú làwọn mọ̀ sí àmọ́ bá ti ṣe bẹ́ẹ̀ náà ni àgbàdo ọkà bàbà kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ yí pé nínú àkọọ́lẹ̀ yìí náà jẹ níjọ ọdún sá ẹ̀yin náà yọ ntẹ́yìn náà jẹ kẹjẹ káwọn táríkà náà jẹun kan gbádùn. nítorí pé àti sọ àgbàdo di egbò mo rò pé iṣẹ́ kékeré kan káyọ̀ sọ àgbàdo di ògì ẹ̀ kìí ṣe sí ọjọ́ kan bákan náà ká sí ọ̀gàgà di akabàbà di ògì kìí ṣe kan a lè fẹ́ kí àwọn aláìní káwọn náà jẹun níjọ ọdún àfẹ́fẹ́ gbogbo sọdún àti fẹ́ rọ̀ wọ́n lọ́rọ̀ kúrò níbi à ń àìlè yìí náà ní ṣókí nínú àwọn kan táàrí ní mẹ́nubà ní òní àwọn ọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n àní àsìkò tí ó pọ̀ láti ṣàlàyé àwọn ilé ìbáyìí nítorí ibi wa náà làmà bí ojú ọjọ́ ti rí pé a wà nínú ọ̀rùn àlẹ́ni tí a fi ń ní àtẹ̀mára fún tọ́lọ́wọ̀n náà ni a fi dúró láti ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí abẹ́lẹ́wọ̀n bá lè kẹ́lákọ̀ọ́nà kọ́gbà ní ìbáadà ní ọwọ́ ẹ̀kọ̀ọ̀kan wa ọlọ́run bá kí é forí jìn wá lórí àwọn àṣìṣe wa àtàwọn àmọ̀ṣe wa kọ́lọ̀bà lè tẹ́lá kó tọ́ ẹnìkan kan wa sọ́nà kó fi wá nílẹ̀ lórí ìlànà ìsìláfù sọ́ọ̀lì ọ̀la àtijọ́ kan sọ ọlọ́run bá kó tí máa sọ mẹ́tò wà sẹ́kẹ̀rọ̀ wà hàní wà lẹ́kù